أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمره وأمره وأمره بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله إخوة الإمام السلام عليكم ورحمة الله وبركاته هذا وقتكم الله هذا الظلم كافي صلى الله عليه وسلم àbẹ̀wọ̀ bí ọmọ tó kọ̀ nípa òṣìṣọ́ oṣù tó ń súnmọ́ tí wọ́n yá ọ̀gá ilé ọ̀ṣọ́ ìlú náà ìyàmbá jáde máa pa iṣẹ́ àwọn tí ó bẹ̀rẹ̀ ní sí ìlú tí ó rájá ṣàbá àwọn ọjọ́ tó ń bẹ̀rẹ̀ ń tó túmọ̀ sí ìjọba ọgbọ́n oṣù kan àtijọ́ méjì àtijọ́ mẹ́ta àtijọ́ ọlọ́run ìgbà wọn láyé ṣùgbọ́n jẹ́ káàkà pẹ̀lú àwọn ọdún márùn àlàáfíà àwọn àdúgbò ó lẹ́yìn kárí àwọn oúnjẹ nílẹ̀ ṣáájú àti lẹ́yìn ọ̀pọ̀ ọgbọ́n máa lọ sọ́n. ẹ̀yẹ́ ń sọ ọ̀rọ̀ ìfẹ́ kí àtẹ́sọ̀ pọ̀ kọjá lẹ́bà torí pé sọ́nẹ́bà ti sọ̀rọ̀ àṣáájú àwọn oníṣ mo ti sọ fáwọn ọ̀gá náírà pé ààbò ọdún díẹ̀ ìyẹn kọ́pà sílé nígbà tó bá tún ní kọ́pà náà ààbò ọdún ibo lówó mi kì í ti bẹ̀rẹ̀ ẹ pé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú family pẹ̀lú marriage òun náà ti bá àdúgbò ẹ ń bá wà ní ilé ìta àṣetẹ́ a sì sọ àwọn ìlẹ̀ kan kílé ìní ó ṣe kí ni ohun tí ó dùn sí lórí mo rọ àwọn báàbà sí ẹja lọ sí lẹ́jọ́ ìgbọ́ ṣùgbọ́n kílé mùsùlùmí gidi kó tó lè gbó tí àwùjọ náà máa gbó fẹ́rí bá ń ṣe sìnsẹ́lẹ̀ ó sì fa kíjọba kọmọ sọ́ṣọ́ torí tí gbogbo bá ń ṣe ìtọ́bàṣẹ̀ sóore wàhálà àwọn ọkọ̀ bá ń kí kò ní sí mọ́ wàhálà ìpínlẹ̀ ọ̀ṣun ìdá aṣojú lè rí sílẹ̀ tí ọ̀pọ̀ láti ọlọ́mọ ọmọ mẹ́jọ bá bàrà sí i mo sì yọ àwọn ọmọdé ọmọ àwọn mẹ́jọ ló sí bẹ́ẹ̀ èmi ò sí mẹ́jọ tí wọ́n lọ kọ̀ ọ̀rọ̀ tí ìfọ̀bẹ́ ẹ̀ kọjá kọjá kọjá ìdí ọ̀rẹ́ ẹ̀ àti ọmọdé bá bàrà sí i so dábìlẹ́ ìlú ń bá ṣe táwọn ọmọ ilé bá bá torí bó ṣe yẹ fún àwùjọ ló ṣe kí ni o yóò lè ṣe yẹ fún inú owó tó ṣọ́rí ìgbò tó jẹ́ ìjọba ara tó yẹ ká fi sílẹ̀ tó fi dájú báwọn ọmọ àká àwọn ọmọ burúkú wọn kó làwùjọ bàbá ìyá gan wà lóde tó fámìlì rẹ̀ ṣé ẹ wọ́n yàrá ìwà ọmọ ìṣòro wà lọ́wọ́ hadithi rẹ̀ kan mo fẹ́ fi bẹ̀rẹ̀ hadithi àwọn àwọn olùgbàkejì rẹ̀ báwọn àfa àwọn ọmọdé yìí kò fún olùkárà báà ipá <coughs> ti ń jẹ ẹ̀kọ́ ìdàkejì ẹ̀kọ́ lábẹ́ ẹ̀kọ́ anábì wà fún ọmọ ẹ̀kọ́ lọ́wọ́ àwọn ọmọ anábì ní abdúlíyà nàfà abdúlíyà nàfà ilé ayé tẹ̀wọ́ anábì ní gbàgbọ́ abọ̀kúnlé ayé sẹ́yìn tí abọ̀kúnlé ayé lọ́wọ́ àwọn ènìyàn lé lónìí wọ́n tún máa sọ àwọn ènìyàn náà tọ́lá ń bẹ̀rẹ̀ sí kí ní kálukú wá fún ilé ayé àtúntà mọ̀ sọ afẹ́ kọ́ ní ewu máa tóbi afẹ́ ra mọ́tò ńlá afẹ́ wọṣọ aṣọ ẹni ńlá afẹ́ dẹ́kìlà ńlá afẹ́ lo fóònù tó tóbi àbá nígbà tí mo fẹ́ lọ ra fóònù ní challenge ìjọba ẹni tó wá pàdé àwọn tó jẹ́ mùsùlùmí. tó wá nípa owó ni wọ́n mọ̀ àwọn nàìjíríà ìgbà nàìjíríà ti ó ní tọ́bátọ̀ wọ́n jí fóònù yìí rẹ̀ kí wọ́n tó jí fóònù ẹ̀fọ́ níta lẹ́yìn títí sẹ́yìn ẹ̀dá mo ní kí ní ọ̀sẹ̀ lè fi à a ní ní ẹ̀yìn náà máa wà lẹ́yìn ẹ̀ fún mi èèyàn ọba fáwọn ọ̀rẹ́ tó sọ̀rọ̀ ẹ̀yìn ló fẹ́ tra èbí gbàgbé èèyàn bá ní bá owó bèbí ìní ọ̀bà rárá jẹ̀mọ́ nígbà yẹn bọ́yá fóònù twenty point twenty million náà wà bọ́yá fóònù fifty million wà látọ̀rẹ́ io àtẹnifóònù yìí búrọ́ọ̀sì àjẹmọ́ èmi ò sí ìfóònù tó búrọ́ọ̀sì àjẹmọ́ sẹ́ǹtì mi mi ò jẹ́ sí ètò lè búrọ́ọ̀sì ìjàánà lóṣù tí ìlẹ́ńdà náà lè fi oṣù. mo ń sọ nípa àdínkù àdúnyá bàbá àbúrò àyè ayé òkò èèyàn jẹ kó dáa èèyàn òkùnrin tó dáa drink tó dáa. mọ́tò tó dáa inú ilé tó dáa aṣọ tó dáa àṣà tó dáa ìlà tó dáa ìdáàbò tó dáa sẹ́yìn gbogbo bá àṣà tó dáa wáyé àmẹ́bí wa Muhammad sọ̀rọ̀ ó ní wà kọ́yìn màbá ìdíléyà àlùmọ́rẹ́ àtú àsọ̀rọ̀ ṣùgbọ́n tó dáa nínú ìgbàgbọ́ ayé ìyàwó jù ẹni tó bá jẹ́ ọkùnrin ní tó dáa fún òkùnrin tó níyàwó jù ẹni tó bá jẹ́ obìnrin kí ló lórí ìgbàgbọ́ ilé ayé ọ̀pọ̀ mo rò pàdé láti ṣe ìdákẹ́jì àti ìmọ̀ abẹ́rẹ́ rẹ̀ àfẹ́kọ́ olórí ìgbàgbọ́ tí ò bá ti jẹ́ ìgbàgbọ́ kí ni ó bẹ̀rẹ̀ sí ọkùnrin àtòbẹ̀rẹ̀ wàhálà ìfòòró ìbànújẹ́ ẹkún ní oṣù ìyẹn ló fà abẹ́lọ́ àwọn fámìlì tó gbóná ló ń dà ọlọ́pàá jù bí ìgbà tẹ́lẹ̀ tí wọ́n dà nínú aláàbẹ̀ òun ni kéèyàn máa ìyáwó ọ̀la bí ìgbà tẹ́lẹ̀ tí gbòòrò ọ̀la náà òun ni kó mọ̀ lọ́wọ́ ọ̀la ìyẹn ni mo fẹ́ rọra mi gẹ́gẹ́ bí ọkọ mò ń wẹ̀ ní ọmọ ìyá àti lọ́kùnrin gẹ́gẹ́ bí ọkọ mò ń wẹ̀ ní pípà túnú gẹ́gẹ́ bí ìyàwó ẹ jẹ́ ká jẹ́ kínú fámìlì wa kọ́dà bí fáádáì ọ̀hà àlìjẹ̀mí náà léèyàn kọ́wọ̀ láti ìrìn ayé tí ò bá ti wá níbẹ̀ ìyẹn lẹ́sẹ̀ ni pé pàápàá àwọn obìnrin máa ń wà ní sílẹ̀ àtọ̀tẹ̀ kìí fóbi nìkan tóbi máa ń pọ̀ èyí ò ní ní ìpọ̀ṣẹ̀ èyí lè ní mental problem èyí ò wà psychological disorder pé èyí ò mọ̀ ní ìdílé nípa tí wọ́n lè máa ń ṣe àbáà ní nǹkan fẹ́ lóòótọ́ òun àti àwọn ẹ̀rí jáde tó kù ní kúmù yìí ò lọ́ máa sísà yìí kò gbádùn kò gbádùn lóòótọ́. torí pé olórí agbolé ayé òsì fún kí làwọn fẹ́ níbi tó jẹ́ olórí agbo kọ́mọ̀ wà sí nínú láì tó wa ìyẹn wa ní wa bẹ̀. jẹ̀mọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ bá lọ́mọ obìnrin ọlọ́run dáhùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ táwọn àgbà ń sìn ní ìyọ́sọ wà lẹ́yìn ìyọ́sọ mo ti sọ́lá ìmọ̀lẹ́ ìrẹ̀ká yìí mọ̀ ń sọ lójú àwọn ọ̀dọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀ ọ̀mà ẹ̀ gbádùn ẹ̀ lájọ̀ lórí nǹkan ṣe yìí ẹ̀ ilẹ̀ tí wo nìkáì nìkáì jù báyẹn lọ nìkáì ṣe nǹkan bí ìgbà téèyàn ṣe dírámà ìlú fà á tó fi dájú pé èèyàn gbọdọ̀ ṣiṣẹ́ lórí mas'alatu al-kafa'a mas'alatu al-kafa'a compatibility jẹ́mọ́ ẹ̀gbọ́n dáadáa mo ti fẹ́ wọn lọ́wọ́ àtúbáyé torí pé lónìí a fẹ́ yanjú àwọn issues díẹ̀ lórí tó yẹ kó jẹ́ ojúṣe ọkọ àti tìyàwó tínú ilé ó fi jẹ́ àlìjánná lórí ilé ayé yìí tínú ilé wọ́n fi máa dùn tínú ilé wọ́n fi máa dà. jẹ́pọ̀ tá a bá lọ wò ó ibi tí ṣòro ti kọ́ máa ń wáyé gan ni pé ọkọ àtìyàwó àdéhùn bá ti dùn ṣé wọ́n jọ ara ìyẹn làwọn àkóò ní kíkì máa ń pè ní alùpàpà àtú ìwà afọ àwọn ẹgbẹ̀rún kọjú àlìjàwòsíyà kọlọ tó bá ní gbọmọ sí wọn ti jẹ fún yé wa pé ọ̀rọ̀ pọ̀ táwọn àfa àṣọ ṣùgbọ́n méjì ìlórí rẹ̀ afúnlẹ̀sì kẹta kan afúnlẹ̀sì kẹrin kan afúnlẹ̀lẹ̀ ìkarùn náà kan pé ẹja afúnlẹ̀lẹ̀ náà kan tọ́ra àwọn àlẹ́ pọ̀ ṣùgbọ́n ẹja wò báyìí ọkùnrin àti obìnrin kan fẹ́ fẹ́ra wọn kí nìkan ó fi jẹ́ màtá làbúdà nínú ìkàfà ìdí wàmádà àlùkò ìdájá àkàtà máa ń tẹ̀dọ́wọ́n dínà wù wà kúlùkọ̀ wù fàzáwù jù ọkùnrin àti obìnrin gbọdọ̀ jọra lẹ́sìn àti ìwà jẹ́mẹ́ ẹ̀ka pèsè àmì dáadáa ìyẹn ọ̀dẹ̀ kí n máa yanjú iṣu tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ideological defense jẹ́mọ́ sẹ́rí ẹlẹ́jà àbá ọ̀rọ̀ ẹ̀sìn ìyàtọ̀ ń bẹ lórí ọ̀rọ̀ àkìdá àti ọ̀rọ̀ gbígbẹ́sìlè sẹ́rẹ́ tí ìgbàgbọ́ òdodo rẹ̀ bá ti ní pọ́blẹ̀mù eléyìí ò ní jẹ́ mùsùlùmí òdodo lọ́dọ̀ ọlọ́run ọkùnrin àti obìnrin tẹ́ ẹ fẹ́ fẹ́ra yín ìgbàgbọ́ òdodo yín gbọ́dọ̀ jù pàápàá orígun yìí máa ń nìyẹn fẹ́ fà tí jìbìrì ìlú wa kọ́ ànábì wa Muhammad sọ̀rọ̀ wa fàyín náà wú jìbìrì ìlú àfààkó kó ìpìlẹ̀ tí jẹ́ òun jìbìrì ìlú wa nínú àti méjèèjì ẹgbà kọ́kọ́ òṣèlú ọlọ́run ìjọba ẹni gbàgbọ́ nínú àwọn ọ̀láìkà ẹjọba nígbà ẹni gbàgbọ́ nínú àwọn àlùkùtùkù ìmọ̀nàzálà nínú nínú àwọn tíra yín ẹni gbàgbọ́ nínú àwọn àdàbí àwọn òṣìṣẹ́ yín ẹni gbàgbọ́ nínú ọjọ́ ọ̀fẹ́ fún mọ̀nàzú lẹ̀rọ bẹ̀rẹ̀ àlà ọjọ́ kan bẹ bẹ́ẹ̀ sì wájú ọlọ́ ìjọra yín ẹ̀tún wá nígbàgbọ́ nínú kádà lẹ́yìn ìgbà tí mẹ́fà ń bá dúró àwọn àwọn iṣu tó jẹyọ nínú ọ̀rọ̀ òdodo ní ìyá sàárè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn iṣu yẹn gbà ọ̀pọ̀ a sọ mùsùlùmí òdodo yẹ kó kó má sọ pé ìṣe kọ́nà bó ṣe wá ní ìṣòro tóun bá ní àmọ̀ tó wá jẹ wọn bọ́ọ̀dé dáadáa àlè tó wá jẹ ọlọ́tọ́ ọba kú kan máa sọ ẹ́ náà ni tó ọba tí máa sùn wọ́wọ́ mi ní náà kí ló ń jẹ́ bá tó wá jẹ ọlọ́ kò sí tọ́jọ́ ẹ ti ní pọ́blẹ́mù sílẹ̀ yẹn èyí òsù wàhálà tẹ ẹ gbọ́dọ̀ jọra níbẹ̀ bákan náà bá a bá ń sọ̀rọ̀ ìsìláàmù ọkọ àtìyàwó gbọdọ̀ rí sí wípé rọ̀bí ṣúbì láàyè rọ̀bà wàbí ìsìláàmì dìínà wàbí Muhammad nàbí yá wàrọ̀ṣùgbà ẹ gbọ̀yọ́nú sọ́nà lọ́nà ẹ yọ̀nú sí ìsìláàmù ní ìsìláàmù ẹ dẹ̀ yọ̀nú wa Muhammad sọlọ́lá àlọ́lá tó kò ìwà

ṣùgbọ́n kí ni pọ́blẹ́mù rẹ o ẹ̀wọ́ ọ̀hún wà ní. jẹ́mọ̀ sọ fún sọ́kọ̀ sọ́yé màá tẹ̀ sọ fún yín ìtàgẹ́bí sọ nípa ẹni tí ò ní wà nínú àwọn àbí. kìí ṣe púpọ̀ láti dá ọkọ̀ àlùjẹ́ náà ní o ìtàgẹ́bí fi sọ̀rọ̀ èjì sàájú obì ọ̀gbọ́dọ̀ bẹ́ẹ̀. torí kí ni o mọ́ra deficient. àwọn bá a tó ń bá a bí mo obì mo tún sọ ọlọ́dún ọmọ owó tó lé àwọn èèyàn ìwọ ẹranko ti kún ọwọ́ aláṣọ ìwọ tó ń kó òun lé ìyàwó àtàwọn ọmọ tí jẹ ìwọ ti oṣù náà o tún ní sábà ọba ìgbẹ́ gbé o tún sì ní jẹ flight ride àti sọ̀lọ́ flight ìyàwó àtọmọ àwọn sì wà lé ṣéṣe kí ni o èmi pa wọn. ìjàmbá ṣé kò ní mẹ́rin ìbádà rẹ̀ tó jẹ́ kí ni ó tún sàn ṣùgbọ́n yí mẹ́rin rẹ̀ àti ìbádà rẹ̀ ara rẹ̀ nìkan ló wúlò ìwọ ọmọlúwàbí òun ló wúlò tó ta ni o pátánà torí wọ ọmọlúwàbí ara rẹ̀ ní pẹ́kẹ́ èèyàn lákàmọ̀ lẹ́nu lásán ó ń bí fásitì that's the problem kí nǹkan máa dún wàhálà ìkìlẹ̀ lómi àwùjọ natural ẹbí ọmọ ẹlẹ́pẹ̀tẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀jẹ̀ káàfin tún ṣe bó ṣe ń dùn yẹn ó ń dìstọ́pù ìsinsẹ́lẹ̀ mo yé tìkí mọ̀sálásí kọ̀ máa dún that's my age either i will be natural or ṣé ma sọ̀rọ̀ mi lọ ẹ̀sán kun lọ ọ̀hẹ́ bí mo ti bù sáà tì mí ìtẹ́lẹ̀ náà gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ ìwọ ọmọlúàbí yẹn ìní ó sọ bí wà àtìyàwó rẹ bẹ́ẹ̀ ṣe máa gbé peacefully ìwọ ọmọlúàbí ni ó ṣe ní ọlá tíyàwó rẹ ó lóyún nú kó sì máa kẹ́gbàbọ̀ ìwọ ọmọlúàbí ni ò ní jẹ́ kó o lè febi fàyàwó rẹ ìwọ ọmọlúàbí ni ò ní jẹ́ kó o fọ́ọ̀tì táì láàrin ìyàwó rẹ àti fámìlì rẹ ìwọ ọmọlúàbí ìnìyàwó rẹ a bá ń sọ̀rọ̀ ẹ lọ́wọ́ àwọn o wà lẹ́yìn fẹ́ kan ah, ọkọ mi kí ló dé tí bá rí ìbùkẹ́ tó gbé Facebook ọkọ rẹ̀ náwó lé lórí fàkìdá ní ká náwó lé yàwó lórí kì í sọ̀rọ̀ àkìdá kì í ṣe mọ́sálásún àkọ̀díjà ọ̀rọ̀ kí ni o mọ́sálásún kúlùkìyà ọ̀rọ̀ ìwà ni ìlú kan tó jẹ́ pé ìwà yẹn gẹ́gẹ́ ọ wà nínú ìta gbà bá débi ojúṣe ọkọ àti kí ni o ìyàwó yóò sì jáde lọ́ndà wàá ṣìrù bèlè màrúf mọ̀ ń bọ̀ wá bẹ̀ mo kẹ́kọ̀ọ́ mú ìpìlẹ̀ tí kàfá àbá ti lè wà compatibility ọkọ àtìyàwó jọra wọn nínú ẹ̀sìn wọ́n tó wá jọra wọn nínú kíni o ìwà family yìí ò ní ní problem ṣe ẹ wá rí masala kan bẹ lórí ọ̀rọ̀ wa ká tó kú ń bẹ iktisabul akhlaq masalatu iktisabul akhlaq alhamida. àwọn àfáà ní wípé èèyàn lè jẹ́ tí ò wà tó dá ó máa ń ṣẹlẹ̀ bọ́yá nù fámìlì wọn jẹ́mọ́ ẹjẹ́ ìṣòótọ́ ọ̀rọ̀ fún yín ẹrẹ́dìtì wà nínú ọ̀rọ̀ wa ẹ mọ̀ sí o kìí ṣe pé èèyàn ẹ̀rẹ́dẹ̀ by practice ọmọ tó ní pé bàbá òun gbájú òun lè kí sí ni o ṣùgbọ́n owó ẹranko bàbá ẹ̀ ẹ lọ wò tẹ́ ẹ bá rí fámìlì mẹ́wàá tí bàbá ti máa ń náyàwó ẹ lọ sọ́jẹ̀ àwọn ọmọ ọkùnrin tó wá nù fámìlì wọn yẹn ilá ń yàṣá àlá tẹ́ńdẹ́sì kan mọ̀ níyàwó ń bẹ lára wọn. <clears throat> àfà èmi o it's not part of me kí n máa ránjẹ jẹ́ ń ta ọ̀wọ́n gan ah kí n lọ jókòó lé alámọ̀là kí n máa ràmàlà jẹ kí n máa ra láìsí ẹ̀wà jẹ ọ̀wọ̀n gẹ́ torí pé mo fámìlì tí mo ti wá àádáná oúnjẹ láàárọ̀ àádáná oúnjẹ lálẹ́ ní tí mo gbọ́n mọ́dádì mi lójú nìyẹn àádáná oúnjẹ ní kíni o àárọ̀ àádáná oúnjẹ ní kíni o alẹ́ ọ̀sán alèrà gàrí àtẹjádún ọ̀sán gàrí àti kúlíkúlí <laughs> ìgbà tó bá jẹ́gbà àgbàdo àgbàdo ìgbà tó bá jẹ́gbà èsúrú ànàmọ́ <laughs> so tupu aro alẹ ti kaluku òkòjọ́ a ṣe o adana dáná sincerely irú nǹkan yẹn mọ̀ látàrátà ni o family èmi ò rí tí bàbá ti nà ìyàwó rí mi ò rí ibi kí dáàdì nìyànnà ìyàwó ọgbọ́n tí mo sọ yé mo ń sọ àwọn tó máa ń ṣẹlẹ̀ reality mo sọ fún wa ìgbà míì ìlú fàtọ́já sí pé àwọn àáfàá sọ̀rọ̀ fámìlì tọkọ ti wá àtìyàwó ń gbà ní èèyàn a máa wò ó ní ìsọpọ̀ràn yàn ṣùgbọ́n àwọn àáfàá kàkàrà compatibility ṣùgbọ́n kéè sọ̀ràn yàn ìkan lè jẹ́ fámìlì olówó kíkan jẹ́ olóòsì kò sí nǹkan kan ìkan lè jẹ́ fámìlì ọ̀mọ̀wé kíkan jẹ́ fámìlì olóòsì kò ní ẹsẹ̀ problem ṣùgbọ́n gbà míì èèyàn a máa wò ó pé ah ibo ló ti bẹ́ẹ̀ lọ́lọ́kọ fámìlì wọn bàbá wọn máa ń sáwọn ìyàwó rẹ̀ ládàáni àwẹ̀rẹ̀ gbọ́dọ̀ náà mọ̀ sí ládùúgbò yọ ọ̀dà kéyìn ọmọ sì lè jẹ́ ọmọlúwàbí kọ́mọ kò bá mo ti rí brọ́dà tó lù sí sísà tó fẹ́ fẹ́ torí ìwà àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ wà láìkò sísà yẹn fẹ́ gbogbo ìwádìí kan ṣe brọ́dà yẹn ọmọlúwàbí gbogbo ibi tó ti ṣe wádìí ẹ̀ ṣùgbọ́n àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ní problem wà láìkò sísà yẹn fẹ́ he was crying nítorí àwọn ẹ̀yọ́ òun lẹ́sìn á fi àjẹ òun torí náà kálukú wa náà ká má ràn ro ká má pàmì búlẹ̀ dé kí ni o àwọn ọmọ wa ti ń bọ̀ kọ́lọ̀ kó sọ fámìlì wa náà ìfìsàbù àlàkàlàkì làhàmídà ni mò ń yanjú lọ ìwọ tó ọba ti wá rí pé ìwà abú ní ìbẹ̀ lára rẹ̀ ìwà abú ló kọ́ nínú fámìlì rẹ̀ àwọn ọ̀rẹ́ ẹbú tó ń bá rìn ìwà abú ló mú lára wọn àwọn àfáà ni àfẹ́ a máa ń kọ́ ìwà dáadáa ọ̀nà wo lọ́wọ́ àgbà kan wà dáadáa ọ̀wà wáwọn ọ̀rẹ́ rẹ̀ wa Muhammad sallallahu alaihi wa ó ní arrajulu ala dini khalili ahadukum man yukhalil ọmọ nìyàn ọmọ wà lórí ìlànà ẹ̀sìn ọ̀rẹ́ ayò rẹ̀ yán ya wòye ayò èèyàn bá ń bẹ èèyàn rẹ́rìn èèyàn máa mú wà rẹ̀ bá rí wá nínú àwọn ọ̀rẹ́ rẹ tó wà generous máa bá rẹ̀ lẹ́yìn bó ló ṣe náwó ó rí pé bó ṣe náwó yẹn kò lè tòṣì ìwọ tó o bá lágídí á ah, wa egun orí pọ̀ wá wá ọ̀rẹ́ rẹ tó jẹ́ pé kódà ìyàwó rẹ ó kàn lè máa fà báyìí pé kí ọ wà mọ̀ lókè bó ni wọ́n ṣe ní ah, ṣòro mò ń ṣe nǹkan mi ṣe ń èèyàn máa ń sún láwọn tó bá nírú wà ìwọ tó bá rí pé o láàkì ìwà kan wá nínú àwọn ọ̀rẹ́ rẹ tó níwà dáadáa ń bá ní lásìkò díẹ̀ àwọn àfáà lẹ́yìn a máa kọ́ wà dáadáa látàrí eléyàn kọ́lọ̀ ń kó sànù wa ẹ wá jẹ́ abọ́ síbi iṣu báyìí ṣé ẹ wá rí káwọn fámìlì wa ò lè yanjú àwọn àfáà pín àwọn ojúṣe yẹn wọ́n pín sọ́nà mẹ́ta sí mẹ́rin ọ̀nà àkọ́kọ́ kùkú kùn minkibali zauj àwọn ojúṣe tó já sí pé husband ọ̀dọ́ ọkùnrin òun la ti fẹ́ kó wáyé ọkọ ìyàwó òun ló máa render òun ló máa discharge àwọn duties and those responsibilities àwọn kan bẹ báwọn a sọ díẹ̀ bẹ́ẹ̀ àwọn kan bẹ minkibali zauja ìyàwó la fẹ́ kó ṣe é ṣé láwọn tá a fẹ́ máa yanjú yìí mo rọra mi mo dẹ̀rọ ẹnì kọ̀ọ̀kan wa ọ̀rọ̀ ẹ̀sìn wa là ń yanjú yìí àtọ̀rọ̀ fámìlì wa ọlọ́mọdé fámìlì wa dàrú ṣé ẹ rí ibi tí ọkùnrin bá ti ń ṣe tiẹ̀ tíyàwó ò bá ṣe tiẹ̀ fámìlì ò lè tò ẹ mọ́ bíi kéèyàn ń fi ìyá pamọ́ dọ̀la ibi tíyàwó bá ń ṣe tiẹ̀ tọkọ ò ṣe tiẹ̀ wàhálà ni àfáà tó wá ní ùnáàkà rùkúkùn mùsítáraka bẹ̀yìnáhùmá a tó wá láwọn ìtọ́já sí pé àwọn méjèèjì lọ́jọ́ kó sínú ó kó ọkùnrin sínú ó kó obìnrin sínú èyí tó wá sì kẹrin òun ni àwọn umurun kharijiya àwọn tó ní í ṣe pẹ̀lú àwọn aráàta tí n bá ní aráàta ẹ mọ́ sí mi gbọ́ àwa lè pè lára lélẹ̀ yorùbá bẹ̀ nínú ṣẹ̀rí ara àta ni bẹ̀rẹ̀ látòrí fámìlì ọkọ ara àta ni wọn nù ṣẹ̀rí à jẹ́mọ́ ẹ̀gbọ́n ti rí ara àta yìí o nínú márẹ́ẹ̀jì yìí o kí náà jẹ́ jẹ̀mọ́ ẹ̀ ni wọn aburú ọkọ ó lè da fámìlì yìí tọ́ra aládìsí lórí ẹ̀ àfàrọ̀ àyíṣà alhamu alhamu alimau àwọn àkọ̀ríbù zaud àwọn relatives ọkọ náà jẹ́ alhamu ìyàwó mo ti rínú àwọn sisters wa tó ní problem problem kò ní kèé sóhun àtọkọ wà lé òun àtọkọ ní problem òun àti fámìlì ọkọ wọ́n wá blackmail ẹ̀ wọ́n exaggerate ntọ́sẹlẹ̀ ó dẹ̀ ní problem pẹ̀lú àwọn fámìlì ibi ọkọ bá ti wá dé wọ́n á wá da ọ̀rọ̀ bò òun náà wà á mọ tí ó ṣe náà wàhálà dé bá whereas kò ní problem òun àti àwọn fámìlì ọkọ ó padà di ìtọ́kọ mẹ́rin rò pé ṣé wà lùsì fámìlì mi ni wàhálà padà ṣẹlẹ̀ àti rẹ̀ ìtọ́já sí pé ìyàwó àti ìyá ọkọ iná ní problem àwọn iṣu bẹ lórí ìyàn náà bá yanjú èyí tó jọ mọ́ in-laws èyí tó jọ mọ́ relatives èyí tó jọ mọ́ friends àìdá látọ̀dọ̀ ọkọ ni o àbọ̀dọ̀ ìyàwó ṣé aráwọn nǹkan yìí ìlànà yanjú díẹ̀ ọlọ́ọ̀lẹ́ ní ọgbà àtọ́dún méjì mẹ́ta páàsì yanjú ẹ̀sán ṣùgbọ́n abẹ lọ́n ọlọ́run yóò wúlò fẹ́ tí ń sọ àtàwà tá ń gbọ́ àáfàá níta bá ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ yé dáadáa ká mú látòrí àrùjálù kọ̀wà ẹ̀yin lòpò mú lérò fún gbogbo fámílì fámílì ọ̀gbọ́dọ̀ ṣe kí ni o ọ̀gbọ́dọ̀ dàrú ọ̀dọ̀ yín lọ́wọ́ o kọ́nà kó já lè máa rí fámílì ẹnì kọ̀ọ̀kan wa tó sẹ́rí gbogbo àwọn ọ̀kan tá a fẹ́ máa sọ yìí mo rọ̀ wá nítorí kan lọ́n díẹ̀ náà láàyànjú lónìí o àlèyànjú gbogbo ẹ̀sán o mẹ́já sí gbogbo àwa tá a jọ́kùn ká lọ mọ̀ wípé a ní iṣẹ́ ńlá tá a ṣe nínú bí fámìlì wọn ṣù dà jẹ́mọ́ nínú kí mọ́tò mú kó land successfully iṣẹ́ ta ni jẹ́mọ́ iṣẹ́ ta ni nínú kí plane kó lọ successfully ló fi gbádá kó tó land successfully iṣẹ́ ta ni iṣẹ́ pilot àwa ni pilot ọ̀hún àwa ni driver. sẹ́rí ibò pilọ́ọ̀tì èyí máa láìsí kí n lò tó ní pé mọ́tò ń bá mi sọ̀rọ̀ lásìdẹ̀ẹ̀n ẹnu kéèyàn ọ̀kan lápá kọ́ ọ̀kan lẹ́sẹ̀ ó tó máa sẹ́nu tí bàálù lọ lágbára jù àbá ó kò ra jù fámìlì ò kò ra jù jù tẹ́ pé inú dáná náà ó ti lọ fà á àwa tá a jẹ́ dráìfà yẹn a gbọ́dọ̀ drive recklessly a gbọ́dọ̀ apply brake níbi tí ọ̀yẹ́ ká ṣe kí ni o ká fi apply rẹ̀ gbogbo tí wọ́n sọ yìí ó ti sọ́ba lọ́nà ọ̀rọ̀ márẹ́jì ẹ̀jẹ̀ fún yín lápẹ̀rẹ̀ sẹ́ẹ̀tì tí wọ́n tó bá ń lọ ibi tí ọ̀yẹ́ kéèyàn ti apply break kéèyàn apply rẹ̀ kí ló lè ṣẹlẹ̀ accident lè ṣẹlẹ̀ téèyàn bá apply break bàbá tó mo ti rí ọmọbìnrin sọ wà láì ilé ẹlẹ́sìn ló ti wá mo mọ bàbá àti ẹ̀ ilé ẹlẹ́sìn àlòkù ìjà bàbá ẹni ọlọ́ọ̀ dáadáa bàbá apply break níbi tí ọ̀rẹ́ kò ti lo break ọ̀dẹ̀ kò bọ́ ọmọbìnrin yẹn ọmọ parí ss3 oníbi tó ń lágbára délé ó nínú ṣẹ̀rí àwọn ti bàlágà níbi tó lọ lé ọkọ jẹ́mà tí a fẹ́ nù nípa sọ tí ẹ̀ bá gbé kalẹ̀ ẹ̀ ṣe ah, àfáì ní pọ́ǹtì àbí àdéhùn ní pọ́ǹtì ó lo bírèkì tí ò ti yẹ kó ṣe kí ni accident kẹsẹ̀ ní sọmọ yẹn the next thing kí mo gánà kí mo kò ṣe bàbá ló kí ni ó lo bírèkì kí ló tẹ̀lé yìí bírèkì kí lágbẹ́sì yẹn fà fún ọmọ ẹtì mọ̀ tó mọ̀ ikùn ga ẹ̀mọ wá tẹ̀ ìdíje ikùn ọmọ ga ni afirọ́mọ ọkùnrin tí bàbá náà apply bírèkì bí ó ṣe yẹ ó di yahoo yìí èèyàn tí apply bírèkì bí ó ṣe yẹ gan accident fẹ́ ṣẹlẹ̀ bàbá ló gbọ́dọ̀ náà ṣètò bí pẹ́trò ṣe wà ní ọmọ tó bí ọ́ìlì ó ṣe wà ń bẹ́ẹ̀ bí táyà ò ṣe gbọ́dọ̀ là á tí táyà bá ní problem alfred lè fẹ́ kí ni ó lè ṣẹlẹ̀ bóò ní kíláàsì ó ṣe wà níbi mọ́tò ṣẹ̀ǹfẹ̀ nínú ẹ̀rọ àwọn kíláàsì tọ́wọ́ àlẹ́gbẹ̀ẹ́ ó lè mọ̀lẹ̀ nípa ti ẹ̀sọ̀ mọ́ nínú òjò ńkọ́ bàbá àgbàgbà ẹ̀sọ̀ níbi ìmọ̀ níbi nítorí pé ò níbi òun lásìkò kan ó lè fa wàhálà ní kíni o àsìkò ní ìgbọ́rọ̀ bá ń ṣe nìyẹn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá mo bẹ lọ́ọ̀ èmi náà jẹ́ kanú yín ọlọ́run má jẹ́ ká wa mọ́tò dáràn o má jẹ́ ká wa mọ́tò fámìlì wa gúnlẹ̀ sínú jáàmù náà o ẹ wá já wo díẹ̀ nínú páàkì náà wa mọ́tò yìí a lè yanjú rẹ̀ tán wọn sọ pé àmù díẹ̀ ibi abábadé àtùmọ̀ àtẹ̀síwájú lọ sẹ́ẹ̀rí bí ọlọ́run ti bẹ̀rẹ̀ lèmi gan gbọ́ ti bẹ̀rẹ̀ bí máa fà bọ́lá lọ́rùn bá bọ̀ wọn aláàbá bí wà bí máa àfàkùn bí máa fà bọ́lá lọ́rùn bàbọ́wú alábàábẹ́yìn wà bí máa àfàbù ọlọ́run ní ẹ̀yin ọkọ̀ ni láti ṣe dráìvà ẹ̀yin lọ̀gá nínú mọ́tò ẹ̀yin ládarí àwa la gbọ́ láyẹ̀ fún yín ẹ̀yin obìnrin ẹgbẹ̀rún fẹ́kẹ́ fẹ́kì mùtì àárín phd ọ̀dà ni ọ́ ẹnjìníà ni ọ́ àkàtàǹtì ni ọ́ ọmọ buhari ni ọ́ fámìlì yìí lówó lọ kódà ìgbà tó ọfẹ́ ọkọ rẹ gan àwọn fámìlì ẹ̀ lọ́pàá màálù olùsílọ́kọ rẹ̀ ń jọ́nà secondary school ìbá ní kò tí ẹ̀ náà kankan a ti lọ parí ìjà tíyàwó bẹ̀rẹ̀ sí ní sọ́fà ara mi bẹ̀ ń gbọ̀n ẹbí wọn kí lówó orí tán fún mi ṣé dájú kò kó ṣe báyìí ni lọ́ba bẹ̀rẹ̀ sí ní lálẹ́ àfáàfá àwọn tá a fẹ́ parí ìjà gan mo ní tó gbọ́ láti mọ́rọ̀ sọ́ra ìrègùn bá jẹ̀mọ́ ibù kọjá pé fámìlì rẹ ló sponsor gbogbo wedding àwọn náà gbalẹ̀ fún yín àwọn náà sanwó sùn sí ìsìn ọmọ tẹ̀ jẹ́jẹ́ gbàpọ̀ náà ló gbé sẹ́kọ̀ òsì fẹ́ gbélé ọkọ̀ o irú arúgáǹsì ni ọ̀dá àwọn ọmọ olówó kan orílẹ̀ ọkọ̀ gbé lónìí inú ọ̀dá àwọn female politicians kan kan rílẹ̀ ọkọ̀ gbé wọn àti rílẹ̀ ọkọ̀ gbé kódà àwọn kan nú àwọn tí wàá nù mùsùlùmí náà tán fẹ́ di public speaker tán fẹ́ di celebrity wọn ò rílẹ̀ ọkọ̀ gbé òtọ́rọ̀ mẹ́já bára wa sọ reality ó fi tọ́ bá ti fẹ́ máa ṣe báyìí tọ́fẹ́ máa wù tọ́fẹ́ máa fọn bí ìfèrè àáfà yọ ọbẹ̀ bíbẹ̀ rẹ̀ kò ní sí lọ́ndà pọ̀tù ọ̀gbìn ọlọ́run lòun bọ́lá fọkùn bí màá fa bọ́lá lọ́wọ́ bàbọ́ ó alàbà mùsùlùmí làwà ẹ kọ́ gbà pé ọlọ́run ló gbé ìdarí láwọn ọkọ̀ yín lọ́wọ́ kèé ṣe àwọn ọkùnrin ìtọ́lọ́ tẹ̀gbẹ́ ní ọlọ́wọ́ kèé ṣèdarí kan wàhálà mi tí mo wàhálà àtúnlòwò ni dráìvà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni ṣe máa bẹ́ẹ̀ máa ń owó dráìvà àwọn táwọn àbáyé pàápàá tá a bá ń tọ́jú àwọn ọmọ báwùs owó òlé báwùs àwọn ọmọ ti kà kankan lórí owó rẹ̀ ti mọ kankan lórí náà ọmọ òkè òun ó sì lọ sí ìtorí tó ń ṣe iṣẹ́ ńlá ni tọ́ba tó dà nípa tó tó pa ó tó fẹ́ fòmí sí kí ni o mọ́tò tọ́ba tó yá lé epo ọfẹ́ ṣe kí ni o ọfẹ́ ra pẹ̀tù tọ́ba dà nípa ọyá fọkànáìsà wà bá mi kọ́tà yẹ̀ wàhálà àti dráìfà ó ṣe táàbì débi tá lọ yes or no níjọ́ tá a bá tó wà lùtẹ̀ náà lọ́kọ̀ rí o tó ṣe wàhálà ọmọ pé ń tọ́lọ̀ ń gbélé lọ́wọ́ wàhálà ni yóò ṣe wàhálà fún wàhálà ọkùnrin yóò ṣe wàhálà sí òkú ṣùgbọ́n tá a bá ṣe wàhálà yìí tá a drive family àwọn náà ẹ ẹ jáde alhamdulillah alhamdulillah. ìyẹn tẹ́lẹ̀ ni obìnrin bá débi ọ̀dọ́ yín ẹ̀yin náà máa sin ọkọ yín bẹ́ẹ̀ bí. torí wàhálà tó ń ṣe kí mọ́tò ọmọ bá ti láti ẹ̀yin lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti lọ́wọ́ mọ́tò ọ̀là ti ibi tá a ti kọ́ mọ́ nìyẹn ìyẹn ni mo pè ní masalatu al-infaq ala al-iyal masalatu al-infaq ala al-iyal mo ti wọnú iṣu bá mi sẹ́ẹ̀rí nǹkan alákọ̀ọ́kọ́ kò sí fámìlì tó lè dùn kò sí fámìlì tó lè dáa àyàfi kọ́kùnrin ó rẹ́dí kóhùn lòun ó mọ̀ fìnáǹsì fámìlì á sẹ̀rí àwọn kankan bẹ téèyàn rí láyé èmi mọ̀ kẹ́yìn omi ọlọ́run sọ lẹ́sùn rẹ̀ I'm very sorry to say this àwọn obìnrin ní sọ́fà alhamdulillah ara wọn ọkùnrin tó jẹ́ pé nǹkan jọmọ́rọ̀ fámìlì wọn wọ́n forí rù wọ́n fàyà wọ́n fọwọ́ rù wọ́n tún kó sẹ́sẹ̀ wọ́n tún kó sẹ́yìn bẹ́ẹ̀ ṣùgbọ́n a rí fámìlì tọ́já sí pé ọkùnrin kẹ̀ ara mú ìka méjì báyìí bí ife ọwọ́ tàyí ló fi ara gbé bí tébù wọ tàyí nítorí gbogbo fámìlì rẹ̀ jù báyìí lọ ìyàwó náà rò pé àkómi ah, ilé jábọ̀ ìyàwó náà wà jù mọ́ gbogbo tàyí kò ní sanwó sùn fíìsì kò ní sanwó rẹ́ǹtì kò ní sanwó àyẹ́sì kò sí tọ́ka gbowó kọ́mẹ́ntà kò sí tọ́ka pọ́nmọ́ bẹ́ẹ̀ lọ sí ẹ̀sìkọ́ṣọ̀n kò sí tọ́ka oúnjẹ gan tó rè ọlọ́run bá sàánú ẹ̀yin ọkùnrin tèmi náà jẹ́ kan nínú ojúṣe tọ́lọ́ ń gbélé wa lọ́wọ́ àwa láàmà náwó lórí fámìlì wa wọ́n dẹ̀ ti lọ bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nípa ayù sọ́dá pọ̀ afdol sàárà wo ló lóore lọ́dọ̀ ọ̀nà jẹ̀mọ́ tẹ fẹ́ mọ̀ wọ́n wá ń bí dínárún àǹfàkóta ńlá gbogbo owó a ná anáwó ọ̀nà wa anáwó anáwó síbí anáwó sọ́hùn àwa anáwó lórí alàlẹ̀ ẹ̀yà lórí fámìlì wa èwo ló lóore lọ́dọ̀ ọgbọ́n sẹ́ẹ̀mọ̀ pé mi kí mò ń mọ́ ń gbẹ́nu ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ànábì tí ó yé wa pé owó tá a bá ná lórí àwọn ìyàwó wa òun ló ṣe kí ni o òun lè tọ́ lórí ìgbọ́dọ̀ ọgbọ́n jẹ̀mọ́ mọ̀ ń bọ̀ wá síbi ọ̀rọ̀ kálukọ́ náwó bá bẹ̀rẹ̀ bá ṣe mọ́ o torí pé ṣẹ̀rí àtún sàlàyé lórí eléyìí ṣùgbọ́n tí lọ́pọ̀ wá ń di eléyìí ẹ máa gbọ́ mi dáadáa ọ̀pọ̀lọpọ̀ fámìlì tó dára ní tó fà ní wípé ọkùnrin ọ̀rẹ́ bí àtúnáwó ó níbi ọlọ́run fóbìnrin lálàáfíà láti lè ṣiṣẹ́ sẹ́ẹ̀mọ̀ pé ọkùnrin ṣe menstruation obìnrin ọ̀mọ̀ ṣe ọlọ́run pè ní ìnira yes alunaka alèlè màhí fún ìwúwà azá fàtàzì nìsáà fèlè màhí azá bẹ̀ ẹ̀gbin azá ìnira kí ni jẹ́ menstrual pain jẹ́mọ̀ kí ni tí mo pain tó wà bẹ́ẹ̀ ìdùnnú àti àlàáfíà kóbìnrin ọmọ ẹsẹ̀ nǹkan oṣù ìnira wà bẹ́ẹ̀ yẹ́sọ̀ ìnira wà bẹ́ẹ̀ obìnrin lóyún ìnira wáhánẹ́ aláwáhánẹ́ ẹ̀yìn omi ọlọ́run jẹ́ jẹ́rẹ̀ àwọn ọmọ yìí ó dáwà náà jẹ́rẹ̀ àwọn ọmọ wa o ṣẹ̀rí àtò onítọ́mọ bá ní nǹkan mẹ́rin kó fún ya rẹ̀ ní mẹ́ta kó fún bàbá lẹ́yọ kan ṣẹ̀rí àwọn ọ̀sán ṣẹ̀rí àwọn ṣe kí ni masala ní ìtọ́nà ń jọ mi torí táwọn àfa àsọ tọkọ lórí ẹ̀ bàbá lè gbà lọ́dọ̀ ọmọ tọkọ òun lè níyàwó mẹ́ta mẹ́rin kọ́gbà bí kọ́gbà bí kọ́gbà bí ìyá tó bá lọ́mọ tọ́mọ bá ní four million three million ní tiẹ̀ pé bàbá rẹ̀ ló fún one million ìjọba ọ̀sẹ̀ gbọ́ mi yé tóbìnrin bá tó bímọ ńdọ́kọ́ fẹ́ bímọ gan ìyá wa wọ́n rí yá mọ̀ lẹ́mọ́ tó tọ́ ń bọ̀ fẹ́ bímọ wà fún tù náà síá mà ń sì jà ká ti gbàgbé èmi káyọ̀ kan jẹ́ mẹ́rí àmọ̀ lónìí ìnira mú ìyá wa mẹ́rí àmọ̀ tó fi sọ ọdún gbólò yẹn ìnira ní tóbi bá fẹ́ bímọ tó bá tó ń kọ́ ọmọ lọ́wọ́ ńkọ́ ìnira bí ọlọ́run ti gbóbi ẹnu ọkùnrin ni ó jẹ́ pé èmi gbogbo ògbà tí èbá fi páàrẹ́ ọlọ́mọdé àpáàrẹ́ o ọkùnrin yìí sábà rí àwọn àjẹrà tí mo sọ yẹn ọkùnrin yìí lóyún kò sí lè fà kò sí alóyún kò sáà ń fi nǹkan oṣù bẹ́ẹ̀ ìwọ ọlọ́run ló ń ṣe wàhálà táwọn ìyàwó àtọmọ jẹ wàá gbàgbé bó ṣe ń ṣe wàhálà mọ́tò sí ìrètò lórí àwọn ìyàwó àtọmọ ẹ̀yin gbogbo nínú ilé ọ̀rọ̀ ibùsùn mi lọ́ba tó bẹ̀rẹ̀ sí ní kó ìlà àlíbò àáfà wọn kàrà mọ́ wọn ìtọ́lọ̀ ń gbélé wọ̀ lọ́nà wà láì ló fẹ́ ṣe ìbá àdá jẹ́mọ̀ sí ra pé ó ọgbà láadá tó tóbi bù àyà ẹ wo bí ayé ṣe nílùú sí gbogbo ẹ̀ nira díẹ̀ bó ṣe nira òun náà tọ́ba tó nídìí wọn ló fi bíríkì là kọ́ tọ́bi kan àfà àníyàwó àtọ́mọ àmì iṣẹ́ kí jẹ̀jẹ̀ mọ́ lọ tọ́ba ní ìdíkẹ́ mi náà tó wo kankan tí màá <coughs> tí gbogbo ayé wà lockdown sáà kú gbà náà ẹ̀ẹ̀dá nílò sáà kú mi sáà kú ó tọ́ sí kò sí tó lè ṣẹlẹ̀ sáà sọ̀fà ẹ̀ sọ torí náà wọ ọkùnrin ọ̀ràn èèyàn ni ká náwó léyàwó wa a bá ti ṣe léyìn ọ̀rọ̀ o ọ̀rọ̀ ó mọ̀ ní mo rò kọ́rọ̀ mi yé láàrin ẹ̀yin obìnrin ẹgbọ́n mọ́sálà yìí keese gbogbo ọkụ lọ́lọ́run máa bẹ́ kí o dà fún o ọlọ́run náà wá ní the music zúsáàtún ní sàáfíì wà máa ń kù dírọ̀ alẹ́ ìrìn sí kùrú pàlì music mímọ́ àtàwọ̀ sẹ́rígà ní màá dẹ̀mú fún ọ̀sà bá mi lọ ó máa ń ọlọ́run wá lẹ́nu ọkùnrin náà tẹ́ ẹ̀ bá ti ẹ̀yẹ gan ẹjẹ́ ọ̀ràn sáwọn ìyàwó yìí nínú tẹ́ ẹ níhùn náà fáliyú fík mímọ́ àbáwùwà nínú tọ́lọ̀ kan náà náà ìyọ́ ọ̀sẹ̀ tíyàwó rẹ̀ ọmọ pé ọkọ mi èrè ka wọn kò ṣe kí ni o ṣùgbọ́n gbogbo ìgbà ìwé ní yọ ọmọ àgbà fámìlì tó bá wá ṣẹlẹ̀ fọ́kọ òní ẹ̀yìn fẹ́ ẹgbófin kí lọ́kàn yìí ìyẹn ni mo fẹ́ ta ní sọ̀rọ̀ kí n tó bọ́ sórí nàbà fún ìṣọ̀. sẹ́ẹ̀rí bọ́kà wa tá a jóbe ẹjọ́ mi lé dáadáa. a níbi sàhámúlù wà sọ̀rọ̀. la à ń bára wa sọ tí ò ní jẹ́ ká máa lọ ah, àwọn obìnrin kan sọ adẹ́jọ́ ọmọ tọrọ owó sí lórí Facebook wọ́n máa ń bọ́ọ̀dì àwọn èèyàn wọ́n obìnrin tó bá rí pé nǹkan lọ ọ̀lẹ̀ fọ́kọ̀ òun yóò lè mú sùkà mọ́ra yóò lè gba nǹkan mọ́ra yóò dẹ̀ ṣe sùúrù tó pọ̀ ẹ jọ̀ọ́ nínú gbogbo wa bá a jókòó ǹjẹ́ a rí fámìlì tó lóore tó fámìlì àtúntò wa Muhammad sọlọ́gbà sáárí bì ìyá wa Aisha ọlọ́gbà ni wọ́n ti wọ́n ló ti di oṣù méjì two consecutive months àwọn èédáná wọn ní ìdáná wọn ní gbóúnjẹ kaná yálà gáàsì wọn lò ní kẹrosínì ni wọn dáná èdú ní owó oúnjẹ ìdáná rárá wọn ní jẹ nípa lè pè ní pé ní Yorùbá pé àjẹ nǹkan aláta látijọ́ yìí àjẹ nǹkan eléko látijọ́ yìí wọn èjẹ nǹkan aláta wọn èjẹ nǹkan eléko nínú fámílì àwọn ìfọlọ́lá ó ti di oṣù mélòó jẹ́ mọ́ oṣù méjì wọn à máa jẹ èso dàbínú àti mílìkì mo tó rò ojú bá dà àárín ní ní tèmi gan tí èèyàn bá lọ gan tí ọ̀fẹ́ máa jáde èèyàn gan kò ní fẹ́ ṣe é wò ó di méjì wọn ọ̀dà táwọn nínú ilé àdébí wa Muhammad ọlọ́ba àlọ́sọ̀rọ̀ jàmá ta ló ti ṣẹlẹ̀ sí rí nínú àwa kódà ìgbà kófíìdì à ń jaba torí náà ẹni obìnrin tó bá ṣẹlẹ̀ pé ó ti di kọ́kàn rẹ̀ fáwọn nẹ́tíwọ́ọ̀kì ló fè kò sí nǹkan tó tó lọ́dọ̀ ọkọ rẹ̀ ìtọ́kọ́ kàn ní ní ẹjọ́ fámílì àbíwá Muhammad sọlọ́lá rẹ̀ sálà jàmá àti ni wọ́n ṣe àsọ̀bùrù wà tọrọ kí ayé tàbí kán lóko èyí ń lọ́kàn ẹ̀yìn omi láàrin mọ́sálà kàníyàn ìwọ́n bá ọjọ́ kan ìyàwó mo tún bọ̀ wá sọ́dọ̀ rẹ o mọ̀ ń yanjú ẹ̀ káwọn fa kíní yẹn ó lè báláǹsì rẹ o nínú tó tún wá ka ẹ̀yìn obìnrin ọlọ́run máa ṣe ń gbà mí bí nẹ́tíwọ́ọ̀kì ò ṣe dáa lọ́dọ̀ ọkọ kí nẹ́tíwọ́ọ̀kì tiẹ̀ ó kú ìwọ lówó lọ o ò fẹ́ tún jọ Zainabu ìyàwó Abdullahi ibn Mas'ud rọ̀bí àwọn àti ẹ lọ ka ìtàn ìyá wa fẹ́ẹ́ ìyàwó abúlé ọ̀sán òun lówó lọ a tún máa yọ bàtà fún abúlé ọ̀sán nínú ṣẹ̀ríà obìnrin tó bá lówó lọ ó lè yọ bàtà fọ́kọ rẹ̀ ṣùgbọ́n ọkùnrin tó bá lówó lọ kò lè yọ bàtà fún yàwó torí bẹ́ẹ̀ tó bá ti já sí wípé ọ̀ranyàn ni kéèyàn náwó lé lórí àìyọ bàtà fún un bàbá ọ̀ràn èèyàn ní kọ́ náwó lọ́mọ ẹ̀ lórí kò gbọ́dọ̀ yọ sàkà fọ́mọ ẹ̀ kò gbọ́dọ̀ yọ sàkà fún ìyàwó ẹ̀ ṣùgbọ́n ìyàwó kèésọ̀ ọ̀ràn èèyàn ní kọ́ náwó lórí ọkọ tó bá kọ́ ọkọ ẹ̀ lọ́wọ́ yóò gbà ládá tóun náà ti sọ́dá kọ̀ torí náà ìyàwó lè yọ sàkà tó bá dé nẹ́tíwọ́ọ̀sì pé ìfọ̀kọ̀ ẹ̀ ìwọ sí lówó lọ bísínẹ́sì ẹ̀ fà àáfà tó bá fẹ́ yọ sàkà ọkọ rẹ̀ gan ni ọkọ yọ fún kí fámìlì yóò lè kó òun oṣù ẹni tó wá lóòlé lọ tàkà fún lọ́wọ́ rí pé kò sí fẹ́ jẹnu lé kò sówó tí èso owó sùn sí kèé ṣe táwọn lẹ́kọ́ ní kíá rẹ̀ ṣùgbọ́n ọwọ́ rí pé kì í fẹ́ dàrú ni kò sí ní tó burú kó kún ọkọ̀ ẹ̀ lọ́wọ́ lọ́jọ́ pé wọ́n lọ́sàn owó lé ìwọ lọ́sàn owó sùn sí ìwọ lọ́sàn owó nẹ́fà tọ́lọ̀ bá ti á ní kí nǹkan ọ̀dà ọkọ̀ rẹ̀ ṣe kí ni òun yóò rí sùn obìnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ kó ọkọ̀ lọ́wọ́ ah! yóò mọ̀ gbà láàdá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run yá sórí rẹ̀ mọ́sálà míì ọ́ndà mọ́sálà tó lè páàkì náà ní o tó bá ṣẹlẹ̀ ọkùnrin kan lówó lọ ọwọ́ àyà wà wúwà sí ló jẹ́mọ̀ mọ́ ẹ̀ tó dáwọn afá pọ̀ bá ní alẹ́ lóṣù yà á fún lọ ní kọ́tà mi ọkùnrin kan lówó lọ bá bá ńlá wà kìí ṣègbà tí àsìkò káàsìtì láwà yìí ní nàìjíríà irú ìṣẹ̀lẹ̀ ayé tí mo láti fi síbi ìṣègùn yìí lówó ẹ̀rù wà láì kéèyàn máa owó lórí fóònù tákò sí dry wà láì mo fọlọ́ ní ìdí ìfẹ́ lówó ẹ̀rù ìṣẹ̀lẹ̀ ayé kéèyàn ọ̀pọ̀ ní pé kéèyàn mọ̀ pé èèyàn olówó lọ ṣùgbọ́n olówó lọ́pọ̀ tẹ́sí wò pé ah, owó lọ́pọ̀ yìí ò tó yìí ó ní ìtumọ̀ lórí fóònù wà láì òsì ní two thousand lápò Ah, ọmọ òrùbẹ́ ìwọ ọlọ́ọ̀bẹ lẹ́yìn òní fọ́ fóònù wọn ẹ̀ka ẹ̀kọ́ ọmọ ọwọ́ rẹ̀ àdìsẹ́ lábà ní fóònù tó wọ́wọ́ ń bẹ̀ ọlọ́run kò rí jà wá síwájú wa tọ́ba tọ́ sí wọn náà mọ̀jú tọ́jọ́ bí ọjọ́ òde sẹ́rí reality kì í sọ̀rọ̀ pé ẹ̀ẹ́sẹ̀ cash capacity ká ń sọ ẹ̀fẹ́ capacity ká ń sọ alọ́kọ̀ rẹ̀ ò ní ìfẹ́fẹ́ ọ̀tọ̀ nìyẹn ìpele yìí wà láì olówó lọ ṣùgbọ́n àwọn ìdájọ́ ṣẹ̀ríà ó lè díẹ̀ ẹ̀yìn àbá ẹ̀já bẹ̀rù ọlọ́run fẹ́fẹ́ gbọ́dàjọ́ ṣẹ̀ríà ìwọ tó olówó lọ ìyàwó rẹ̀ mọ̀ pé olówó lọ ọjà fún ṣẹ̀ríà yóò dá fún ìjọ tí ọba dunú tó fẹ́ fún wọn lówó irú owó tó máa ń fún wọn níjọ́ tí mò rẹ bá dùn kíyàwó rẹ ọlọ́run nínú owó rẹ ìjẹ́mọ̀ sẹ́gbọ́n tí mo wí kèé ṣe pé kọ́ lọ jí mọ́mọ́ yorùbá tí mo lò kọ́ lọ ṣe kí ni kọlọ ọmú nọ́tòsí kọlọ ọmú ẹ̀kọ́ rẹ̀ àtàwọn ọmọ ẹ̀ láti pé jọ́tọ̀ ọ̀mà fẹ́ ta ọgbẹ́ ẹ̀rúnwò ọmọ mẹ́ta ọyẹ ìgbà 25 ló 25 ní máa 25 náà ní ọlọ́mú lápò rẹ̀ èmi kí mo ṣe fatiwa ọ̀tá ló ṣe fatiwa nàbí Muhammad sallallahu wa sallam ìyá wa àwọn ọlọ́kùnrin ọba nàbí wa Muhammad sallallahu wa

ní tí mo ń sọ fún yín lẹ́ẹ̀kan sàádé tó lákìdá pẹ́ẹ́bí àkìdá rẹ̀ excellent ìbáadà excellent ìwà rẹ̀ náà ọ̀dà mọ́tò sí mi gbọ́ o orí ìyẹn tó ń sọ pa àwọn sàádé o ṣùgbọ́n ó ní bẹ̀ fi ṣe ń sì léèrè àtànáwó ọ̀la wọn láti sọ pé bí èèyàn bá níbẹ̀ fi ṣe ń sì lábala kan ní ìsìláàmù kọ yọkù ní alùsùn náà sọ́ọ̀bù ọ̀pọ̀ tó ní pé àpá ẹ̀yẹ sì lálùsùn náà ní yẹn wá láwọn wàlẹ́ alùsùn náà ọ̀la èèyàn láwọn òṣèlú tó bá alùsùn mẹ́jọ ìwà burúkú ní yẹn wà lẹ́yìn tó nílẹ̀ mẹ́nu sọ́tàn láìpẹ́ yẹn ká farabalẹ̀ tó ń bọ̀ bẹ̀ láìpẹ́ torí pé ẹ̀ náà ti fẹ́ wọlé anábì wá sọ fún pé kù bí máa yẹ sí kì ìtọ́ máa tún wà àtọmọ rẹ ní ti dáadáa bíi màálù níjọ́ tó bá fẹ́ fún ọ lówó two five ni máa ń fún ọ ọ gbọ́dọ̀ mú two thousand five hundred and one naira one naira tó owó léwu láìsà bíi màálù torí pé jọ́sí mẹ́rẹ̀ bá dùn tí ọba fún yín kìí fi one naira lé tọ́ ọ bá mú déédéé ìdíwọ̀n náà mọ̀ pé tọmọlúwà ànábìsí òṣèlú àwọn tá a wá jọ́kùn ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run pàápàá nípa àwọn ìyàwó wa ìtẹ́kù lọ àti ìpòsà ànábì lọ sọ pé ẹ bẹ̀rù ọlọ́run ní ara àwọn ìyàwó yìí olówó lọ́wọ́ òkú ìyàwó rẹ̀ lóhun ó sì lọ mú déédéé ìtọ́ ọmọ fún wọn tọ́ ọba nìyà ọ̀daràn wájú ọlọ́run èèyàn ràn lọ́wọ́ kẹgbẹ́ rẹ̀ ọmọ wọ̀ndọ́ ọ̀gbẹ́ni àlùkẹ́ àmọ́ ọdún nà lórí ẹ̀ fásiwá ànábì ni mo sọ kẹsẹ́ fásiwá adájú ìdí definitely olówó lọ ọ̀fẹ́ fún ẹ̀yìn tí mo ní ọdẹ bí owó mi mo fẹ́ fi dájọ́ ètò ìgbà ìyàwó rẹ bá tó ń ná ìyàwó rẹ ṣùgbọ́n wọn náà ní ojí owó ọkọ rẹ ìtumọ̀ ẹ̀ pé èmi ti ní owó tẹ kó o kí ni o yóò tó wá owó tẹ bẹ́ẹ̀ ni o wa lèmi sọ fún àwọn olùkọ́ pé má yẹ fóònù ọkọ rẹ wò kọ́ ọmọ ìlà hypertension kọ́mọ́ di sísá rẹ fi mọ́sánà àlùsù la àtàkànjọ ń ṣáàtì kí ìfúnpá rẹ ọmọ ìjà torókèrè ọ̀rọ̀ pé o ti pààrọ̀ password wàlẹ́ ó ti bí rómọ̀lá ó ti bí àwọn ọ̀rẹ́ rómọ̀lá ní ilé ní bí rómọ̀lá bó ṣe password ó ti sáré wò ó mọ́wọ́ lọ bẹ̀rù ó mọ́wọ́ wájú yóò tún gẹ́ẹ̀tì password rẹ̀ mo ti ní mú kí máa lo àwọn ọmọ rẹ̀ ọmọdé ọ̀dọ́ ọmọdé mẹ́rin serious girl don't go so far for that day bí àná mẹ́rin àìjẹ́ tù títí fọ́ ọ̀ṣẹ̀ yóò sọ fún màmá rẹ̀ màmá ó sì lọ́wọ́ bàbá kù bàbá sì lè ṣe ó ti ṣe wàhálà lọ́wọ́ sọ ọ̀rẹ́ wa ti sọ lọ yóò sì máa dìde afẹ́wò lójú oorun ọ̀rẹ́ wa ìyàwó tó fi yẹ fóònù ìwọ tó bá kẹ̀mọ́ yẹ fóònù ọ̀fẹ́ fẹ́ ó lè jẹ́ fóònù sí yóò jẹ́ kí nǹkan ó ṣe ọ́ lóhùn lè fúnra rẹ̀ ní ṣùtà sọ̀rọ̀ lọ́sọ̀ fún ọ ṣùgbọ́n nínú ìdájọ́ ṣẹ̀ríà èèyàn lè mú wọn bá kan ọmọlúwàbí nínú dúkìá ọ̀pọ̀ ìjọba tó múlẹ̀ àbí òṣèlú ọlọ́pọ̀ sí dáadáa nípa. àáfàá nílábala aláfìlè fa ẹjọ́ ẹgbà rẹ̀ dáadáa ó kó sínú ẹgbọ́n mi o ìtọ̀ àmùtọ̀ àmù àlùkísùwà wà sùsùnà jàmọ́ ẹ̀gbọ́n kan mẹ́ta ìdáadáa tẹ́rọ àwọn tá a máa ká àwọn onírun sí bíìtì social policy center àwọn kan bẹ́ẹ̀ ilẹ̀ rẹ̀ inú ìsìláàmù lẹ́sìn gbogbo àwọn clothing housing kan àti ẹ̀mọ́ sọ gbogbo ẹ̀ lọ́wọ́ àwọn oṣù náà ṣe ẹ̀rí kan bá wà náwó léyàwó lórí ní tó kó sínú pọ̀ àkọ́kọ́ ẹ̀sìn tó ń tí ó jẹ fún un á ń tù tẹ̀ ìmọ̀ ha ìgbà pọ̀ ẹ̀yìn tí ebi bá kú nínú ọ̀sẹ̀ ìtẹ́fẹ́ kí ni o ìṣẹ̀kúṣe ní tí ìyàwó ọ̀jẹ̀ wàtẹ̀ sún áàpùdà tàfẹ́ ìta aṣọ tí ó wọ̀ ẹ̀sìn tó ẹ̀ fún bákan náà ilé tí ó gbé jama mọ̀nìsàbọ́ àmì ń kúmọ̀ lè bá àtà fáyíyàtàgbà àwọn àfáà ní bá ara nǹkan mẹ́ta tó túmọ̀ sí ara ẹni máa ń zílù ilé ẹ́ẹ́sẹ̀tò lè fi àwọn ní omi as a result ìwọ́tọ́ ọba jẹ́ ọkọ ìyàwó bí owó rent tẹ́ẹ̀ bá ti ìkọ́lé ìwọ́ lọ́wọ́ máa san tẹ́ẹ̀ bá ti kọ́lé alhamdulillah onídùúgbà ìsanwó rent masala kan wá gbẹ táwọn àfa máa ń dọ́gbọ́n fi máa ń ra wọn sẹ́rí à ń sọ àwọn nǹkan ní báyẹ̀ tí masala kan méjìlá bá ẹ̀yin obìnrin fẹ́fẹ́ gbà ní dáadáa táwọn obìnrin ọ̀bá yá ìtọ́jú ọmọ́rọ̀ àlàáfíà sọ́ọ̀rọ̀ ẹ̀yà ní kọjẹ́ pọ́kàn ní ọ̀nà owó ẹ̀ àbí obìnrin ọ̀nà owó yìí jẹ́mọ́ sẹ́gbọ́ tí wọ́n sọ yìí sẹ́ẹ̀kẹ́ kò sí wàhálà ní ọ̀rọ̀ oúnjẹ ta ni ó ṣètò oúnjẹ ta ni ó gbígbé Asọ despite ti fáwọn yẹn gan aró bíbí ẹ̀ fún ẹ máa gbọ́ mi o ó túbọ̀ sí pé ìyàwó ò lè máa lọ kó rí yúgọ́ọ̀tì fọ́ra ẹ̀ dámi lò kò lè ra yúgọ́ọ̀tì fún rẹ̀ kò lè rí ìjáàbù fọ́ra fún rẹ̀ sẹ́ gbọ́ mi yé sẹ́ wá rí tó ní ṣe pẹ̀lú àlàáfíà obìnrin màsálàkún ìlàáfíyàtún ìjìṣẹ́ àjíjà mo fẹ́ kẹ́ ẹ bá àyè ẹ má fi da fámìlì yẹn rú àwọn àfà ọ̀rọ̀ ohun ìṣẹ̀yọ kan lórí ẹ̀ kò sáàfà tó ní wípé ìyàwó ní ọ̀nà ìṣètò tí ọ̀nà ìyẹn fún rẹ̀ kò sáàfà tó lẹ̀ nínú tọ́hùn sí wa kò sáàfà tó ní pé obìnrin ní ọ̀nà ìṣètò aṣọ tí ọ̀nà wọ̀ fún rẹ̀ àbílé tí ọ̀nà gbé ṣùgbọ́n tó ní í ṣe pẹ̀lú àlàáfíà wọ́n bẹ nínú àwọn mímímọ̀ bá ní pé rẹ̀ obìnrin kì í ṣe dáadáa lọ́jọ́ pọ̀pọ̀ rẹ̀ wọ́n sọ̀rọ̀ medical bill yàmọ́ sọ ẹgbọ́n mi yé àwọn méjì ní rárá o dandan ni torí pé tí àwọn èèyàn ọ̀bà lálàáfíà nínú ojúṣe kan tí máa wáyé òun ni àlìjìmá ìyẹn ni sexual intercourse nígbà tó bá ní èkèrè sọ̀rọ̀ yẹn kọ́ náwó lé lórí sára rẹ̀ ọ̀bà yá tí wọ́n náà bá sì mú pé nàwáyé tù fárílà magana tààbù dání láì tààlà ẹkún àbára mi ọ̀yà ẹ̀jẹ̀ láṣọwọ́ súkú ìjẹta ẹjọ́ ọdọ́sẹ̀ ti mọ̀ jẹ́mọ́sẹ̀ gbọ́ yé àwọn míì dẹ̀ fún lálàyé ààrùn tó fa àárẹ̀ tó bá já sí wípé general issue kèé ṣe kó bí ìlọ́fà ọkọ rẹ̀ lọ́sọ̀ọ́ lọ́fà fún rẹ̀ òun náà ní kọ́ lọ́mọ ara rẹ̀ mọ́sálà tọ̀wí lànà táwọn àbá àfà ní tó wà parí ẹ̀jẹ̀ àwọ̀ mọ́sálà kan tó ń bẹ lábẹ́ rẹ̀ amadu limara a kọ́rí jàlẹ̀ yìí kóbìnrin ó o ní ìtaanú ilé ọkọ rẹ̀ obìnrin tó jẹ́ pé ó lọ bí iṣẹ́ ó ń fiṣẹ́ ìjàmbá ẹ̀mẹ́jẹ̀ afarawa jẹ àìdílé yóò mọ̀ rí àbí òdìmọ̀ rẹ̀ lẹ́kọ̀ọ́ sálárì tó ń gbà ọgbọ́dọ̀ kó fọ́pọ̀ òun lónìí torọ́ lẹ́tọ̀ọ́ kó ní pọ́pátì ó lè yọ bàtà ń tọ́lọ́ ní káwọn òṣèlú ó gbénu lé wà kọ́lọ́mọ́ sí ìlú ti kú náà ẹ̀yin obìnrin ẹ̀sìn ti mọ́lé ẹ má máa jáde káàkiri gbòrògbòrò máa fi ọlọ́ọ̀ni wà á kí sọ̀lá bá wà á sí zàkà ẹ kí ẹ yọ bàtà ọlọ́ọ̀fẹ́ ó sì kó bẹ́ẹ̀ ni

kọ̀tọ̀jú ọkọ kọ̀tọ̀jú ọmọ kọ̀tọ̀jú inú ilé yóò lọ láàárọ̀ yóò dé lálẹ́ ọlọ́mọjà nínú ìyàwó bá wọn tó ní gbádùn fámílì rẹ̀ ṣùgbọ́n ìyàwó náà ń ṣiṣẹ́ orí tọrọ kọ́bọ̀ lẹ́tọ̀ wàhálà tó ń ṣe àdíkẹ́ ìgbẹ́ tó ń tẹ sálárì gan yóò lọ àwọn ìkan wá ṣọ́ọ̀bù ẹ̀ ọ̀n ta protein chicken ọ̀n ta kìnìkan ó ní ṣọ́ọ̀bù tó yẹ pé ibùbọ̀ ọmọ sísà kan bàbẹ̀ tó yẹ pé ṣọ́ọ̀bù ẹ̀ mílíọ̀nù ṣẹ̀dá lọ́kọ̀ọ́dẹ́gbà tọ́ọ̀kì ẹ̀ ní tó ń bẹ́ àfa àwọn nǹkan olówó ńláńlá yọ wà láti fẹ́ jẹ́ pé wọ́n gbé mọ́tò lọ rajà tí wọ́n já sọ́ọ̀bù tó dà wọ́n ti ṣe irinṣẹ́ ilẹ̀ tó lágbára jù mílíọ̀nù lọ́jà tó wà ní sọ́ọ̀bù yìí sẹ́ẹ̀dẹ̀ ó ṣe ṣe wàhálà sí lọ́jà sí ṣe ó lè rẹ́ àbí ò lè rẹ̀ tọ́wá dídẹ orí ń fọ́ ilé kan sí ìwọ náà múnú prọ́fì jẹ ìtọ́jú ààrẹ kò ní jẹ́ kí wàhálà ọ̀hún ṣẹlẹ̀ pọ̀ láàrin wa àti kéde ọ̀pọ̀ ṣùgbọ́n ìtọ́jọ́ má láàfíà àyàwó àtọmọ rẹ ọ̀nà ta lọ́wọ́ àwọn torí pé bí rẹ bá ń jókòó kanú ilé náà kò ṣe kanú ilé yọ ká sùkú láàárọ̀ yọ lọ wọn lọ́sùn yọ gbà ní ilé yọ fọṣọ yọ lọ sọ tí ọba níṣẹ́ mọ́ yóò sùn àǹkọ́ bí ẹ̀bùta kíláàsì kò jẹ́ níbi ìyàwó tí ọba níṣẹ́ gan twenty four seven orí Facebook kódà ọ̀dà alásìkò gómìnà ó bí sí díẹ̀ kò ní jọ́ra yí àtẹ̀wò social media àwọn gúúpù oṣù kan bẹ tí wọ́n ti ní wọ́n sábì tó ra wọn sí facebook ní wọ̀fà àwọn gúúpù dáadáa náà sì wà táwọn ìlú ti máa gbọ́ tọ́ lọ. afọ́ omi tó bá ti wà lẹ́sùn sí mi kìí ṣe pé yóò sùn kò ní sùn abẹ́ kò yóò kẹ̀ sí yóò sọ̀rọ̀ pàwọ́bà sí méjì mẹ́ta tí wọ́n bá tọ́jú pàwọ́bà tó yóò sùn mú torí kò lè ṣẹ́ káwọ̀ orí sí pé ìtọ́jọ́ mẹ́ẹ̀kọ́ àlàáfíà ìyàwó àtọmọ ọrùn bá lọ́wọ́ o ọ̀rọ̀ wà for medical bill ọlọ́run jẹ́ kí ìyàwó àtọmọ máa máa ọlọ́run sọ ẹjẹ́ àpò fẹ́ o tábọ̀ fún mọ́sálẹ̀ ẹlẹ́ẹ̀kejì láìlá ẹ̀lọ́lá sẹ́rí lọ́ndọ̀ ọkùnrin sẹ́rí mọ́sálà méjì kì mọ́ fẹ́ yanjú lónìí ìpìlẹ̀ gan nìyẹn o àwọn yòókù ó tó máa ní o mọ́sálà kejì tọ́ka àwọn ọkùnrin ni pé mi máa bá fámìlì wa lò dáadáa wà á sì rúurú ná díìlì màrú ta ló sọ bẹ́ẹ̀ ní ọkùnrin àníjẹ̀mọ́ Allah ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o Quran chapter four verse nineteen. ọlọ́mọdé wà láwùú náà lísù lẹ́bí àlẹ́yìn náà lèlè màálù Quran chapter two verse two two two eight. sẹ́ẹ̀rẹ́ àdúgbò adé yìí èmi tí mò ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ àtẹ̀yìn bẹ́ẹ̀ gbọ́ mi àníbi ká farabalẹ̀. ọlọ́run ni ẹ bá àwọn ìyàwó yín lò lọ́nà tó dáa. jẹ́mọ̀ lọ́nà wo la pè ọ̀nà tó dáa. húsnù sùfúbà wàkàfùl àzà ìdí jẹ́pẹ̀ ń báyàwó lò dáadáa àwọn àfáà ní nǹkan méjì nǹkan mélòó nǹkan méjì kò pé mẹ́ta àkọ́kọ́ good relationship gbogbo ntẹ́yìn àti ẹ̀ tí ó pọ̀ ìwọ ọmọlúwàbí ẹlẹ́kejì ìyàwó yóò ní kan kò ní kan kò ní kan sùta látọ̀dọ̀ yìí tí jẹ́ oṣù máa ṣára yìí sẹ́ẹ̀rí tó wá kó sí abẹ́ rẹ̀ àwọn àfáà wá ní tiẹ̀ lọ rẹ́rẹ́rẹ́ ẹ mọ̀ wo ìwọ bá a lọ́ọ́ bá yàwó rẹ̀ lò dáadáa ẹja wo bíi márùn bẹ́ẹ̀ àkọ́kọ́ ṣùsùlù máa ṣára ìlọ́kọ̀wọ̀ nínú ọ̀rọ̀ sọ jẹ́mọ́ ẹ̀ bá rẹ̀ dáadáa ìwọ tí wà rẹ̀ bá dáa o gbọ́dọ̀ máa láàyè ìyàwó rẹ̀ ìlànà tí sọ́lọ̀ bá àlẹ́kọ̀ọ́ lọ fi wà láàtò ọ̀bẹ̀ nínú àdìsí màáwíyà bónú làháídà ànábì lọ́ọ̀ gbọ́dọ̀ máa láàyè ọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì ọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sẹ́rí pẹ̀lú báwa náà ṣe wọ́n tẹ̀lé àwọn àfáà wa lọ parí ìjà obìnrin ẹ̀mí wọn máa ń ṣèkì tọkọ wọn bá sọ̀rọ̀ sí wọn kódà mo ti rí wúmù tó ń sin ẹkún last week a sì lọ sí fámìlì kan tá a lọ yanjú ọ̀rọ̀ mẹ́sẹ̀jì tí wúmù fẹ́ fi yan ọbẹ̀ lórí fóònù ìta wà láàyè nínú ìrìn ìrìn ọ̀n banújẹ́ ìjọba fámìlì mi sẹ́rí mò ń rọra mi mò ń rẹ̀yìn ọmọ ìyá mi mọ́ sọ̀rọ̀ ọbú síyàwó rẹ̀ kí ló dé má làálí ìyàwó rẹ má pàtàn bú fún má sírè fún dáadáa tó ṣe kábó gbà pé usul máa ṣára pé ìwà rẹ dáa síyàwó rẹ alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ láti di ọ̀rọ̀ má sọ̀rọ̀ òdì má sọ̀rọ̀ ọbú má ṣe pé mọ́nà ìyàwó rẹ bá ní ní ìgbé kò lè dòní fún ìyá rẹ náà ilé ọkọ kẹta tó tún wà rèé tí ló dé tó ọba tiẹ̀ mọ àwọn nǹkan pa rẹ̀ èyí tó égbè mi gbogbo ohun èèyàn bá mọ̀ òun la máa ń sọ ni gbogbo nǹkan kéèyàn máa ń sọ àdìsí kan bẹ lórí ẹ̀ kọjá kẹbi kúlì máa sẹ́ni à gbogbo tó o gbọ́dọ̀ lọ́wọ́ máa fi sọ̀rọ̀ kì í ṣe wà lẹ́ni ọlọ́run ọmọ nǹkan mi nǹkan fámìlì ìyàwó rẹ kò ní sọ ìwọ tó ìyàwó náà ìwọ náà àfáà ti máa ń lá ní ìyàwó ẹ̀ yọ sọ̀rọ̀ burúkú sí ìyàwó ìyàwó òsì ní sùn wàlẹ́yìn ìṣòro tí wọ́n lẹ́bi ìjẹta ọ̀rọ̀ tí wọ́n sọ sí mi èdè gbogbo mo tún ti lọ fámìlì kan tá a parí ìjà ìyàwó sọ fún ọkọ tó fẹ́ pé òun ti ṣe sìnà rí o òun èsè bẹ́ẹ̀ jẹ́ o ó sì tún fi láàlẹ̀ ẹ̀yìn ẹ̀ka yìí ìlànà àdáyé fẹ́ ṣe fún gbogbo ń tọ́sẹ̀lẹ̀ fún òun òun sọ fún òun yéṣu ńlá dáradá wọ́n rẹ̀ fún òun ti báyìí nìkan báyìí lọ́sẹ̀lẹ̀ sí iná ò tọ́ọ̀sì òun ó tún láàlì kì í sì ìjọba ẹ̀rọ fún wọn mọ̀wulẹ̀ lọ́kọ́ sọ òun kóhun tiẹ̀ lọ́kọ́ mọ́ òun tiẹ̀ tọ́sí bọ́dà kẹta mọ́ ẹ má jẹ́ kí láìsí orí bá yẹn fáwọn ìyàwó yín wà á sì rùn ná bèlè màrú ẹ sọ bẹ́ẹ̀ mọ́ sọ fáwọn ìyàwó yín ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ jẹ́mọ́ sẹ́ ń bá mi lọ jama fẹ́ gbọ́ mi bíbáyàwó rẹ lò ní ọ̀nà dáadáa níbi action ìyẹn wá kó tọ́pọ̀ sí wọn ara rẹ̀ ní fàmẹ́tì wa Muhammad sallallahu alaihi wasallam tó ń sọ wa wà látẹ́gbẹ́rí bí wájú à ànàbí ni ọmọ ẹgbẹ́ ìyàwó rẹ̀ ìwọ tí bá dá nínú iṣẹ́ kó o ní máa rẹ̀ lọ ara ń tá àti mà pé wà rẹ tó da òun ni ọ̀rọ̀ ẹ̀bùn anabi sallallahu alaihi wa sallam tàhádú tàhábù ẹ máa fúnra yín lẹ́bùn yóò máa fa ara yín afárá pé wàá ṣì rùhún náà lè màrún máa fáwọn ìyàwó rẹ lẹ́bùn náà àràmù ní kọ́ra olóṣèlú rẹ̀ táìgá náà kò ní láìpẹ́ púpọ̀ àwọn ìyàwó tèmi náà máa rà fún ọlọ́run sọ fẹ́lẹ́ sùn àfà orí tó dá àlọ́ ní ìyàwó rẹ̀ orí bàbà tó dá àlọ́ ní ìyàwó orí fáìfà láì tó kì ti di rúmù náà ní fáìfà láì tó kì í ọ̀làndíà gbọ̀dọ̀ tó àfà tó débẹ̀ tó bá ara bọ̀ bọ̀ọ̀lì tó fẹ́ kéde tó fẹ́ẹ̀sì dáadáa lónìí orí kò fi súnmọ́ ẹnu ọ̀nà ilé tó bá ti jẹ bọ̀ọ̀lì gbóná ni ó fi kéde o ọ̀làjà ìrọ̀bí yóò dùn alẹ́ yóò fẹ́ ti àdúrà àti fún ọ. sọ̀rọ̀ pé eléyìí kì í tún sàmàlà àtẹ̀báwò àti jọ̀lọ́ọ̀fù kó o máa fún lẹ́kùn ẹni obìnrin náà pé sọ̀rọ̀ àbúkẹ́ yìí náà kọ́kọ́ yín lẹ́kùn o yóò lè máa pàṣẹ. wàá sì wù ná bílù màrún. ara fún o tó ń bá yàwó rẹ lò dáadáa ó ti yanjú mọ́ alákanú táwọn elétò fún mi ń òun náà ni kó o máa fẹ́ kíkọ́ yàwó rẹ̀ kústò lè ṣe máa ilé ìlú jama àyè fẹ́ ká gbọ́ dáadáa sẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wọn ni communication problem àdíìsì kan bẹ́ẹ̀ wájú mi bí àwọn àfáà máa ń pè ní àdíìsì zarẹ̀ zarẹ̀ yẹn wàhúwà àdífò sọ̀wé àdífì yẹn ìyá wa ìṣàròdí àlọ́ àmì òun ló ń sọ tí ń ṣẹlẹ̀ o àwọn obìnrin kan wọ́n bẹ̀ sọ ọ̀rọ̀ ọkọ wọn kálukú wa ń sọ bọ́kọ̀ ẹ ṣe rí ọkọ tèmi èèyàn mú ń jẹ ní ọkọ mi ọmọ náàyàn ọkọ mi ọláàánú ọkọ mi ó máa ń bínú ọkọ mi ọkọ ni kálukú tà sọ bọ́kọ̀ ẹ̀ ànàbí sì farabalẹ̀ jẹ́ mọ̀ mọ́tò nígbè ìyá wa ìṣà ọmọ ìsìláwà o kì í ṣe tó ìsìláwà ọ̀kadì ọ̀kadì ìsìláwà bí ọmọ mi ti ṣe ṣe kọ̀tàkárò ó ń sọ tí àwọn obìnrin kan sọ àwọn àfọ alánàbí sì farabalẹ̀ ànàbí sì sọ tí ìyá wa ìṣà sọ ẹ̀yin ọmọ pé obìnrin bọ́lọ̀ ti dá omi ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ni wọ́n ẹ̀yin màmá tí mo parọ́ mi bọ́lọ̀ ti dá nínú kí lóbìnrin kẹ̀mẹ́ ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ibi ẹjọ́ wẹ́wẹ́ àwọn máa ń rí dùnú bẹ́ẹ̀ ibi máa ń fa ìṣòro tọkùnrin kan bá ń gbé papọ̀ pẹ̀lú ìyá rẹ̀ àti rẹ̀ mostly ìyá ọkọ àti ìyàwó wọn máa ní kíláàsì lé ìtọ́pọ̀ jù inú ìyá ọmọ ọgbọ̀n kọ́ máa bọ́ ọmọ ẹ̀rọ jọ wẹ́wẹ́ èyí tọ́pọ̀ bàbá rẹ̀ wò ìyàwó náà tó kọ̀ọ̀kẹ́ màmá ra àkúlọ́dẹ̀ yìí ti rọ́ọ̀dì yé lọ

aláàbò fẹ́ fọ́lọ́ so ní màmá tẹ́ fọ́ọ̀mà rẹ̀ sọ̀rọ̀ màmá yẹn rí dùn ìyàwó méjì ọkọ tí ọba sọ̀rọ̀ ibi wọn bá ti ń sọ̀rọ̀ kó tó máa sọ̀rọ̀ ara wọn lẹ́ẹ̀kẹ́ kó tó máa kí ti ara kó tó gbórí lé nìkan kíkì náà tọ́ ọ̀tàn bá yà kí nẹ́tíwọ́ọ̀kì ó fi kí ni o kọjá pọ̀ ìyàwó náà ní tiẹ̀ ìyàbẹ́ gba báyìí ìgbà tí ọba ti ní ìdí ọmọ kúrò ìdí ẹni ó lẹ̀

táìmù bẹ́ẹ̀ sì mọ ibù sẹ́ẹ̀dì kánú ìjọba ní gbogbo yẹ kó ní kò sí gbogbo kánú táìmù àánú táìmù táàbù máa ti wá àti ìmọ̀ ní ibi táìmù táàbù ti wá pé oúnjẹ wo la fẹ́ jẹ lọ́sẹ̀ yìí àárọ̀ táìmù ọ̀sán ègbò alẹ́ ìsọkúdalẹ́ ẹ̀fla rẹ̀ àárọ̀ ìjọba ìjọba àtàrọ̀ ọ̀sán ẹ̀ẹ́dúró tẹ́ẹ̀plan àbí gàáyà kúrúkúrú ẹ̀fla rẹ̀ bẹ́ẹ̀ láwọn nǹkan kéékèèké tá à ń sọ yìí ó máa ń jẹ́ kí ẹ̀mí fámílì òṣè kí ni o ó sòfò kìí ṣe kọ́kọ́ ní ọ̀kẹ́ ti débìde láìsí náà láàjẹ láàárọ̀ láìsí náà láàjẹ lálẹ́ láìsí náà láìsí ṣe fún láì ìlú tiẹ̀ bẹ́ẹ̀ sọ òwò compromise àwọn ìyàwó àtọmọ ní òṣè kí ni o wọn compromise ọlọ́jẹ́ fámílì wọn afa ní ká tó lè sọ pé àlọ́kùnrin kan sẹ ìwà rẹ̀ dáa ìjọba ẹ̀gbọ́n fún ọ̀sọ̀ dáadáa ara ń tẹ́ẹ̀sì nà òun ni kíwà rẹ̀ dáa sí àwọn tó fẹ́ ọmọ lọ́dọ̀ ọmọ ibi títí tọ̀ lọ àti láàrin ẹ lọ ànábì ànábì sáwọn ọ̀pọ̀lọpọ̀ wa lónìí nínú táwọn èèyàn ṣe ń sá fún ẹ̀sìn bọ́yá wọ́n rò wípé ẹgbọ́n dáadáa o ìpàdé ti sún náà kò sí ti jẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tó bá ti jẹ́ ọmọ wọn ẹ̀kọ́ ní máa ń sára ẹjẹ́ kíkà lùkù wa ara tí ó yàwó ṣe máa ń dùn tí ó gbà pé onífẹ́ òun ṣe dáadáa sí fámìlì ìyàwó rẹ̀ mọ́tàdé ibẹ̀ ló ti wá kó tó fẹ́ tẹ́ẹ̀tì tàbí àdìsí Buhari anábì tó máa ń ṣe dáadáa táwọn tó dáwọn èèyàn yá wa lẹ́yìn ìkú ẹ̀ tíyàwó rẹ̀ bá gẹ ó máa ṣe láti fámìlì rẹ̀ lọ ìyàwó rẹ̀ ti kú ọfẹ́yàwó fámìlì kan wá ìwọ́ sì bẹ láyé bàbá rẹ̀ bẹ láyé máa ṣe dáadáa nǹkan nǹkan ọmọ ṣe wẹ́ẹ̀dì lọ fún nǹkan ọmọ bí wọn ṣe dáadáa á èèyàn lọ́kọ̀ ọba kẹ́yì inú wọn gùn jàmá wà á sì mún ná ìlú ọlọ́jà lè máa lò ẹ jẹ́ ká fi máa bá ń lórí ẹ̀yin obìnrin ọlọ́jà bá lórí òdàlù mas'ala alákọ̀ọ́kọ́ tá a ti bẹ́ẹ̀ lò òun ni mas'ala tó tọ́ àti alìkà nílàtì àfikún tó lọ ìdílé àwọn àti tó kẹ́kọ̀ọ́ sẹ́ẹ̀rí bàbá yanjú nǹkan bí kò ní kò ní o sẹ́ẹ̀rí tọ́ka ẹ̀yìn obìnrin ẹ̀kọ́ gbọ́ nọ́mbà wán ọlọ́run ní fàṣọ́ọ̀lẹ̀ ààrùn kí ọlọ́run bá wí fọ̀ọ̀mìta à ń sọ̀rọ̀ bí ojúṣe ọkọ àtìyàwó bí ó ṣe sọ mùsùlùmí òun tá sọ ọ́ bọ̀ tí ó sọ di méjì táwọn ìtọ́kọ̀ kan ẹ̀yìn obìnrin tó lọ sọ kẹ́ ẹni jóbìnrin kọ̀ǹtà mọ̀tìá obìnrin tí ó wà absolutely obedient to Allah and to our husband mọ̀tìá ni àwa mílì láàbí wà àwa mílì àzùwájú sẹ́ẹ̀rí títà sí ilé sọ̀rọ̀ lórí ìgbéraga tí ń bẹ̀rẹ̀ àwọn obìnrin àsìkò ẹjẹ́ ká sọ yára sí fún àwa àwa gbé àwa gbé family house akíw láwọn ibi tí family ti tóbi asúnmọ́ àwọn extended family a rí àwọn tó ṣẹlẹ̀ láwọn sọ 30, 35 five years ago àbá ìta àríjọ́ náà yàtọ̀ sí ìṣẹ̀lẹ̀ lónìí ìyẹn ni mo fẹ́ sọ ọpọlọ alọ́ parí ìjà kan láìpẹ́ yìí mo wá pe brọ́dà pẹ̀lú ọkọ̀ pé àáfà ṣe sùúrù ṣe sùúrù sórí náà fẹlẹ̀ lórí ọmọ sáàkì mo ní tí mami rẹ fẹ́ lọ́dọ̀ ìyàwó rẹ kìí ṣe pọ́pọ̀ ṣùgbọ́n obìnrin ayé èsì òyìnṣe irú tí màmá ṣe <laughs> nígbà táwọn wà níyàwó ẹ bá lọ́gà náà ìwọ ọlọ́pàá ní gbogbo àwọn òkú lọ ọ dáná tí gbogbo wọn jẹ tẹ bá ń olóògùn ilé gàdá bù ọlọ́run tó ní tèmi ò àwọn pé bí fáwọn ìyàwó

ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn bẹ̀rẹ̀ kèé sojúṣe ìyàwó á sì mọ̀mọ́ yẹ gbọ́n nínú kèé sojúṣe ìyàwó òun làwọn nǹkan ní ìyẹn ṣùgbọ́n tí máa ń ṣẹlẹ̀ lẹ́ Yorùbá nìyẹn téèyàn bá wá fẹ́ rí pé àárín àwọn àyà tán gbọ̀n fún Yorùbá ọgbà yìí kí náà sọ ìyàwó rẹ di ọ̀tá rẹ tí fámìlì tí wọ́n kò fẹ́ lò àyàwó ah, rẹ̀ àwọn òní gbà wọ́n kò fẹ́ kí àwọn obìnrin lórí ìyàwó rẹ̀ yóò jọ̀ọ́ gbàgbọ́ bá ti dóde ìfẹ́ fẹ́ ìfẹ́ fi bá fi fẹ́ fà ọlọ́mọdé afá mi ti wà lórí. sẹ́rẹ̀ ni obìnrin tó kàn yín absolute obedience ẹ̀yin ẹgbọ́n kọ́kọ́ ní bá ń sọ. ìyẹn ni àwọn àpá àtúnṣọ nípa wípé àwọn nǹkan kan bẹ ó lè má jọ náà yẹn kò dín ṣùgbọ́n tọkọ rẹ̀ bá ti pa láti ó ṣe kí ni o yàrá ó ṣe kí ni ẹdín fún yín lápẹẹrẹ brọdà ẹja mọ àwọn àtúntò rẹ tí mo bá ní bàbá àti àlá yìí kèé sojúṣe ìyàwó ọkọ sọ̀rọ̀ dáadáa sọ àkókò sọ̀rọ̀ dáadáa ọwọ́ sẹrí àwọn ọmọ sọ̀rọ̀ èmi tí mo jọ máa ń wọn ni mo lẹ́tọ̀ọ́ kí n kọ sọ bàbá àti àlá ṣùgbọ́n orí pé mo bí sí mo wá ní àìyá ìwọ ló bá dáàbò ìkọ̀sọ̀ sẹ́ẹ̀kẹ́ ojúṣe ìdáwò ní kó ṣe kíni ọ̀tẹ̀ lábẹ́ ìlú ajẹ́pẹ́ tó ṣe o ló ń bá mi ṣe ìyàwó ìwọ náà ti wá ta mọ́sálà lórí íńtánẹ́ẹ̀tì ọwọ́ afẹ́ dalẹ́ ara rẹ̀. wọ́n ti kàrí ló síra wọ́n ti láwọn àbúrò àdìpá àwọn ọmọ wọn lè kí wọ́n ní kéèso ọ̀rẹ́ yẹn ní kí bá dábì yé fọ́ sọ lódodo ni ìtọ́ ọ̀kà kọ̀ rẹ̀ ṣùgbọ́n nígbà tẹ́mi tí mo jọ́kọ̀ rẹ̀ ti kọ́ láti bá mi sọ ọ̀ràn yẹn ní kọ́ tẹ̀lé kí ni o ìtí mo kọ́ láti ọ̀yà máa lọ ní ìdíkó wá mi lé ní ìdíkó sọ̀rọ̀ lé ní ìdíkó má lò já kẹ̀bá mi kọ́ sọ bàbá àti kí ni o ìyá wá ní àwọn

kéèyàn sì lọ́kọ̀ tó dáa àwọn tí ó jà jẹ́yàwó dáadáa ọkọ dáadáa tí fámìlì wa ó ti dáa òun la bẹ̀rẹ̀ sí ní yanjú bí í sẹ̀rọ àmọ́ àmọ́ tẹ̀síwájú nígbà tó bá di ìlú ìtòsán bọ̀ lọ́dún láti ní ayé àtọ̀ mo lè fámìlì wọ́n dàrú gbogbo àwọn fámìlì kò dàrú ọlọ́run bá nìjọ àwọn èyí ń tó ọlọ́run ti dàrú ẹ̀yà àwùjọ ọlọ́run ọ̀dà nàìjíríà ọlọ́run ọ̀dà ilẹ̀ṣọ́ sátidé tí wọ́n ní election presidential senate ọ̀sẹ̀ ìgbà ọ̀sẹ̀ iná ní bẹ́ẹ̀ nígbàjẹ́ sunday tó ọlọ́run àbíọ́ ẹni tí ó lóore ìfọ̀kùnfà sẹ́ẹ̀rì ẹ̀ka ló lè ṣe buhari ló lè ṣe ìpè àwọn ìgbà ìgbà gbé buhari sẹ́yìn ẹjẹ́ àkọ́kọ́ náà ló lè ṣe jẹ́mọ́ta ló lè ṣe àwọn abẹ lọ ẹni tó lò sábà bíi sí nàìjíríà ọ̀gá ìjọ wọlé sẹ́ẹ̀rì wọ́n tẹ̀lẹ̀

arọ́ ọmọ tó jẹ́ pàwọ̀ òun wọn ní ká ìjọba tọ́lá tó lọ bá òkú àpò wọn bá mi yọ olówó mọ́tò máa tán. ó ti mú bèé níbo ló ti lọ́wọ́ mọ́tò ìwọ̀n bá ti lọ́wọ́ sáfù láti mẹ́ ti ara ń gbé ọ̀kadà ní nàìjíríà. ìjọba ọmọ ètò wọn ìjọba ẹni sáfù ẹ̀rọ ayá fún ọdẹ ẹ̀kọ́ tó mọ́tò lọ ní. àwọn èèyàn nígbà àdé wọlé ilé ìgbòho wọn ló mọ ìgbòho àdáwò ń wà bẹ́tẹ̀ ẹni tí ọlọ́run tó sábà tó lé èdè ọlọ́run tó lé ọyọ́ tó ti wáyé náà ọlọ́run ẹni tí wa àdúgbò tí a fún wa ní wá ọmọ ní ń wọ́n máa lọ àwọn ọ̀gbọ́n o àmì lóore o <clears throat> ورحمة الله وبركاته